Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Please, if today is your first time, please can you go straight and press that notification bell so that whenever I post a gist, you can get it. And to my old subscriber, I say thank you. Please share this video and like. Yeah, gist tèmi, anika ní ká sọ fún yín nǹkan o. Eh, Mariam, ó ti la ẹnu ẹ o, ó ti, ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí wa o. Ó ní kábíyèsí pé kò yẹ kí wọ́n tò mọ́tò òun, pé kí ló dé tí wọ́n fi tò mọ́tò, pé ta ló fún wọn ní right láti tò mọ́tò òun. So bí Mariam ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn o. Wọ́n ní pé kábíyèsí ń ṣe meeting ni o, alleged ni o, alleged ni o. Ǹkan tá a gbọ́ là ń sọ. wọ́n ní bí kábíyèsí wọ́n ní bó ṣe ṣe meeting lọ́wọ́ wọ́n ní bó ṣe lọ bá kábíyèsí ní ẹ pé kán excuse òun fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí wọ́n ní kábíyèsí sọ fún yín pé àwọn wà meeting wọ́n ló ní ẹ ó wà important nǹkan kan wọ́n ní kábíyèsí ṣáà dìde wọ́n ṣáà tẹ̀lé wọ́n náà wá dúró síbi corridor wọ́n ní ló máa ń sọ fún kábíyèsí pé kí ló dé kí ni right kábíyèsí ní tó máa fi tó mọ́tò abẹ́rẹ́ <laughs> pé abẹ́rẹ́ epo lágbára wọ́n ní kábíyèsí wa ní mọ́tò ẹni táwọn bá fẹ́ kó wà palace ló máa wà palace pọ́ bá làwọn ẹni táwọn bá fẹ́ kí mọ́tò ẹ̀ wà ní palace ló máa wà palace wọ́n ní bó ṣe kí àwọn ìjòyè tó ń ṣe mítìnì ló bá bínú lọ wọ́n ní bó ṣe bínú lọ nìyẹn wọ́n ní bí ó ṣe ń lọ wọ́n ní bí olórí Rónkẹ́ bó ṣe lọ bá nìyẹn tí olórí Rónkẹ́ lọ kí fún un ìpè láyéláyé ẹ̀ kó má ẹ̀ bàbá kábíyèsí sọ̀rọ̀ báyẹn mọ́ wípé kí ló dé gan, wípé kí ló ṣe sára tó jẹ́ pé tó bá ti ń bá kábíyèsí sọ̀rọ̀, kábíyèsí ò ní lè sọ̀rọ̀. Wípé ṣé kábíyèsí ló ń bá sọ̀rọ̀ anyhow báyẹn. Wọ́n ní olórí Ronkẹ́ ò tí ì sọ̀rọ̀ tán bí Tóbi ṣe lọ bá a nìyẹn. Tóbi bá fún un ní wòtòwòtò ló bá sọ̀rọ̀ sí i, ló bá bú pé èèyàn burúkú ni wípé ṣé mọ́tò ẹnìkan ni kábíyèsí tó ni wípé ṣe bí kábíyèsí tó mọ́tò tàwọn náà wípé ṣáwọn sọ̀rọ̀ ni wípé kí ló dé tó yẹ pé nǹkan tiẹ̀ lóye wípé kò ní respect fún kábíyèsí a máa sọ̀rọ̀ sí kábíyèsí ẹni ẹ̀ o so wọ́n ní bí tèmítọ́pẹ́ náà ṣe lọ bá a nìyẹn wọ́n ní tèmítọ́pẹ́ bá ní ṣé òun nìkan ló fẹ́ kábíyèsí ni ṣe báwọn náà ìyàwó kábíyèsí làwọn wípé láyéláyé ẹ̀ kó má ever try irú nǹkan báyẹn mọ́ pé ọkọ gbogbo àwọn ni kábíyèsí náà pé kí ló mìn tó máa máa tó máa máa lọ insult kábíyèsí tó máa máa lọ sọ̀rọ̀ sí kábíyèsí ẹni wọ́n níbi gbogbo wọn ṣe ṣùrùbó nìyẹn tó bẹ̀rẹ̀ sí í bù wọ́n ní wọ́n ní bí gbogbo wọn ṣe ṣùrùbó nìyẹn wọ́n ní Queen Tèmítọ́pẹ́ sọ fún pé ṣé ìyàwó president ni tí wọ́n fi lè tó bọ́tò ẹ̀ pé kí ló gbójúlé bá máa sọ̀rọ̀ sí kábíyèsí ẹni à pé kí ló gbójúlé gan-an tó jẹ́ pé kò sí ẹni tó jọ́ lójú kò sí ẹni tí ò lè sọ̀rọ̀ sí. ṣé o rí Mariam wá níbí akúkú ti ń sọ láti ìjọ yìí ò gbọ́ ṣé o rí nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ nì tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn bí kábíyèsí ṣe tó mọ́tò ẹ kẹ́rù ẹ kó kó ń náà kí ló ṣe bó lówó ṣe bó gbówó dání kẹ́rù ẹ̀ kó kúrò ní palace kó lọ ralé kan o lè lọ ralé sí banana estate tàbí anywhere kó máa gbé bẹ̀. Wà gba àwọn òṣìṣẹ́ oríṣiríṣi, wà gba gate man tó máa bẹ sí gate. At least inú compound, inú compound ẹ ó máa tóbi dáadáa. Wà á gbogbo àwọn mọ́tò ẹ síbẹ̀. So kí wà ní wàhálà? Irú ẹ̀ gan kò yẹ kó gbé palace because ó ní ìgbéraga now. O mọ̀ pé ẹ lówó gan, owó yẹn pọ̀ gan. So irú ẹ̀yin olówó báyìí kò yẹ kí ẹ máa gbé palace. Kí ló lọ gbé palace fún? Ìwọ tó fẹ́ kán tó mọ́tò ẹ, wà á ti lọ ra ilé ńlá, wà á kó gbogbo mọ́tò ẹ síbẹ̀. Ọ̀dẹ̀, ọ̀dẹ̀ ni ẹ́. Tó bá kí ń ṣọ̀dẹ̀, o bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sódindi kábíyèsí. Mi ò, mọ̀ mi ò mọ̀ culture ẹ o, ṣùgbọ́n a lot of people tí mo mọ̀ tó ń wá láti ìgbéra wọ́n ní manners, wọ́n dẹ̀ kọ́ wọn dáadáa. So ìwọ kàn fẹ́ yà nǹkan tó fẹ́ yà ni. O máa sọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu ẹ lẹ́nu ẹ̀ odindi kábíyèsí tàwálì wọ́n ń sọ̀rọ̀ sí wọ́n tó mọ́tò ẹ̀ wọ́n tó mọ́tò ẹ̀ kí ló fẹ́ ṣe ńgbà tó tó mọ́tò ẹ̀ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ń torọ́ tó mọ́tò ẹ̀ ṣé kábíyèsí òun ọ̀rẹ́ pé kó kẹ kẹrù yín kẹ máa lọ sí olórí quarters ṣé o dáhùn ìgbà tí kábíyèsí sọ fún ẹ ṣé o dáhùn o dáhùn náà because o feel pé ẹ o máa lo agídí agídí ò ran nothing ọmọ agídí ọ̀rọ̀ nothing. So gbogbo òògùn yẹn tẹ lọ ṣe, èyí tẹ lọ ṣe lórí àpáta èlé tẹ lọ ṣe gbogbo ẹ ti sunko. Gbogbo ẹ nǹkan tó tó, ń pè ní agbára àdúrà ó ti sọ domi. Bo bá ṣe ń gbà báyìí kó tó gbe délé ó ti domi. Anyway ẹ̀yin èèyàn wa nǹkan ta ní ká wá sọ fún yín nìyẹn o. Èyí Mariam tún gbé yọ nìyẹn o. So tí a rí gist mi a tún máa mú wá Ẹ ṣé gan ni. Please share this video, like and subscribe. God bless you all.